gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ kwara tó tún jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà làbújá tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí sẹ́nitọ̀ bukola saraki ó mà ti sọ̀rọ̀ lórí àṣírí tí gómìnà àná ní ìpínlẹ̀ sokoto tó tún jẹ́ sẹ́nitọ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà làbújá báyìí ìyún sẹ́nitọ̀ aminu tambuwatu tí sẹ́nitọ̀ bukola saraki sì jẹ́ kó dì í mọ̀ pé kò sóòótọ́ rárá nínú ọ̀rọ̀ tí sẹ́nitọ̀ aminu tambuwa tó ń sọ àti pé òpùrọ́ mùn ni ǹjẹ́ ọ̀rọ̀ wo ni Tambuwa ń ló sọ àṣírí wo ló tú tí Sàràkí ṣẹ̀ṣẹ̀ ń fèsì sí i lásìkò tí Tambuwa ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Arise TV ń ló jẹ́ kó di mọ̀ pé lásìkò tí ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú PDP ń bọ̀ lọ́dún 2022 èyí tí ó fún Alhaji Atiku Abubakar ní tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú PDP ó ní lásìkò táwọn ń ṣe ètò ìdìbò abẹ́lé náà tóun juwọ́ sílẹ̀ fún Àtíkù èyí tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé òun ló ran Àtíkù lọ́wọ́ láti gba tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ PDP lọ́dún 2022 ó ní òun fi èròǹgbà òun òun fi hàn Sàràkí ìyẹn pé òun sọ fún Sàràkí kóun tó juwọ́ sílẹ̀ fún Alhaji Àtíkù Abubakar nígbà tí ọ̀rọ̀ yìí ń jà rìnrìn tí àwọn èèyàn sì ń sọ pé àti Sàràkí àti Tambuwa wọ́n jọ pa wọ́n jọ kún ni láti jẹ́ kí Àtíkù kó tún ṣe olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún tó kọjá níṣe ni Bukola Saraki mà ti fi àtẹ̀jáde síta nípasẹ̀ agbẹnusọ ọ̀gbẹ́ni Yusuf Ọláníyọ̀nù bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé irọ́ ni Tambuwa pamọ́ ó ní àwọn òjò sọ nǹkan kan bẹ́ẹ̀ ni kò fi tóun létí pé òun fẹ́ juwọ́ sílẹ̀ fún Alhaji Atiku Abubakar Bukola Saraki ni ó jẹ́ kàyéfì fóun lọ́jọ́ tí ètò ìdìbò abẹ́lé náà lọ pé Tambuwa tóun fẹ́ díje fún ipò ààrẹ tóun náà sì fẹ́ díje fún ipò ààrẹ ó jáde lẹ́ẹ̀kejì sórí ìtàgé tó sì kéde pé òun ti juwọ́ sílẹ̀ fún Àtíkù Sàràkí ní bó ṣe ya gbèyàn lẹ́nu níbẹ̀ ló ya òun náà lẹ́nu tó sì lóun wàá mọ̀gbà tí Tambuwa bóun sọ àti pé ká ló bóun sọ sí yóò máa yẹ òun lẹ́nu tó sì ní bí Tambuwa tó bá fẹ́ ṣe ọ̀rọ̀ kankan kó má ṣe parọ́ mọ́ òun o àti pé tó bá gbé ìgbésẹ̀ kan òṣèlú kó má ṣe lọ mọ́ èèyàn kankan lọ́rùn. thank you Thank you.